Allah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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث النبي صلى الله عليه وسلم في بذلك في سنته المطهرة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى ونتيجة أعمالنا في هذه الدنيا لذلك نجد أن الله سبحانه وتعالى يقول في بعض الآيات افعلوا كذا افعلوا كذا لعلكم تتقون كما كان في شأن صيام رمضان عباد الله اعلموا أن الله سبحانه وتعالى خلقنا وأرسل إلينا نبينا محمدا صلى الله عليه وسلم وهو بالمؤمنين رؤوف رحيم والله سبحانه وتعالى جعل لنا مواسم حيث نستطيع أن نحرز بجنته سبحانه وتعالى يوم القيامة وبين الله سبحانه وتعالى لنا تلك تلك المواسم على لسان نبيه صلى الله عليه وسلم وما نقوم به من الأعمال في تلك المواسم لم آه، يخفى ذلك علينا عن طريق نبينا محمد صلى الله عليه وسلم ومن تلك المواسم عباد الله شهر رمضان موسم صيام شهر القيام شهر تلاوة القرآن شهر جعل الله فيه ليلا ليلة خير من ألف شهر اعلموا عباد الله أنه بعد أيام قلائل ندخل في شهر رمضان وقد كتب الله سبحانه وتعالى على المسلمين صيام شهر رمضان كما ثبت ذلك بقوله كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وشهر رمضان شهر كريم شهر عظيم شهر مبارك شهر أنزل الله سبحانه وتعالى فيه القرآن شهر فيه ليلة القدر هي خير من ألف شهر شهر آه شهر تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب النار ولأجل ذلك لا بد لنا أن نستعد لاستقبال هذا الشهر المبارك ولا ينبغي لمسلم غيور حريص حريص على آه، على نيل رضا الله سبحانه وتعالى أن يدخل في مواسم العبادة بغتة بل ينبغي له أن يستعد لذلك ولذلك يجب علينا أن نسأل أنفسنا كيف نستكبر رمضان وأن نستعد وأن نتزود لشهر رمضان لما فيه من الخير الكبير ولذلك نجد أن النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان يهدئ أصحابه يقول صلى الله عليه وسلم أتاكم شهر رمضان شهر مبارك فرض الله سبحانه وتعالى عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين فيه ليلة هي خير من ألف شهر من حرم خيرها فهو, فهو فقد حرم ثبت عن النبي صلى الله عليه وسلم أنه كان يهدئ أصحابه بقدوم آه، رمضان في هذه الكلمة إن دل هذا على شيء فإنما يدل على أهمية شهر رمضان وأهمية الانتباه لقدومه لئلا يدخل علينا بكتة لذلك يجب علينا أن نستعد لاستقبال شهر رمضان وماذا يكون إعدادنا نحن المسلمون نجد الناس في آه، زمننا الراهن أنهم يستعدون لشهر رمضان بشراء الأطعمة والمأكولات والمشروبات ولكن ما ينبغي على كل مسلم أن نعد أنفسنا لاستقبال شهر رمضان وذلك بالإخلاص آه، وذلك بتربية أنفسنا بإخلاص أعمالنا لله سبحانه وتعالى حتى لا ندخل في شهر رمضان وفي أنفسنا رياء ونقرأ القرآن فلا يقبله الله سبحانه وتعالى أو أو نطعم المساكين فلا يقبله الله سبحانه وتعالى لذلك ينبغي لنا أن نربي أنفسنا وندربه على إخلاص الأعمال لله سبحانه وتعالى وكذلك من الاستعداد والتزوج لشهر رمضان أن نتوب إلى الله سبحانه وتعالى توبة نصوحة وذلك لأن المعاصي والذنوب مما يثقل البدن مما يسكن البدن ويمنع البدن من القيام من قيام الليل وكذلك من سائر الأعمال الصالحة التي يعني بها آه، نحر الأجر العظيم الى الله سبحانه وتعالى أدوكم الله سبحانه وتعالى أترى إكياتكم النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى kó ma bá wọn sàhábà nẹ́bì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam ìjọ ìdíjọ ìgbẹ̀dẹ̀ al-qiyama ẹ̀yẹ́ rúsí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká lọ lè máa màdájú ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala èyí tí ń ṣe al-Qur'an òun náà ni a síwájú gbogbo ọ̀rọ̀ òun òun náà ló lóore jù nínú gbogbo àwọn ìlànà tí ẹ máa ń tẹ̀lé tẹ́yìn obìnrin oore láyé tó bá díjọ́ gbídà kìyàmà tẹ́yìn òtún ní pàdánù ojú rí Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́rú sí Allah subhanahu káwà lọ lè mọ̀ bákan náà ipé inú àwọn nǹkan tó burú jù nẹ́sìn wa òun náà ni àdádálẹ̀ káàmà sẹ̀sìn tánàbí sallallahu alaihi wasallam tánàbí ò mọ̀ nípa ẹ̀ ìtánàbí ò pàwà láṣẹ ìtánàbí ò pè wá lọ síbẹ̀ sáàbà lọ́wọ́ àwọn tàbí ànẹ́bí káàmà wá fi Allah subhanahu wa ta'ala inú àwọn nǹkan tó burú ẹ̀sìn wa ni káwà lọ lè mọ̀ pé gbogbo tá bá ti pè ládádálẹ̀ nínú ẹ̀sìn ká lọ lè mọ̀ kankan tó tayọ ní òbínú Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́rùsí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká páyà Allah subhanahu wa ta'ala nípa apá bó ti yẹ ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí tí ma ń pawá látẹ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà nínú al-Qur'an ipe ká páyà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam bóun náà tí ma ń ti wá lójú kòkòrò Allah subhanahu wa ta'ala yìí òun náà ni àbájáde níbi gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá pàwọ́ láti ẹka sí níbi ìbádá tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá pàwọ́ láti ẹka sí nǹkan báyẹ̀ sí nǹkan báyìí kí ni nǹkan tàbẹ́ ń bájáde ń bẹ̀ òun náà ni ìpáyà ẹ palẹ̀ mọ́kalẹ̀ mú ájì lílọ fa inna khayra zadi taqwa ìtọ́ wá lóore jù ní èsì tẹ́ pakalẹ̀ òun náà ni páyà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tí ọlọ́wọ́ bá àríkíọlá eléyìí túnmà ipé àṣẹ ìpáyà Allah subhanahu wa ta'ala òun náà ni àkórí ìwò tọ́lọ̀ọba àlékí ọlá ń pàwà láti káṣe kálébà bẹ̀rù ẹ̀ kálébà máa ṣe tó pàwà láti káṣe tó ní àṣe káṣì lè jìnà sí àwọn nǹkan tọ́lọ̀ọba àlékí ọlá ní kájìnà sí ẹ̀rù sí Allah subhanahu wa ta'ala ọlọ́ọba àlékí ọlá ọba tó fẹ́ràn àwọn ẹrú ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ṣe ní ẹni tí máa fẹ́ dáadáa wọ́n àlè umar rẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ṣe ní oníkẹ́ látọrí àhá nàbí sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá wá fi àwọn àsìkò kọ̀ọ̀kan àwọn àyè kọ̀ọ̀kan tó jẹ́ pé a máa tara rẹ̀ tàbí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ ara nẹ́bí láti wá sálàyé àwọn àyè yìí láti wá sálàyé àwọn àsìkò yìí àti láti wá sálàyé àwọn iṣẹ́ oríṣìíṣìí tó jẹ́ pé àwọn iṣẹ́ olóorí ni tẹ́ bá ń ṣe tí ó fi rí yọ́nú Allah Ramadan tó jẹ́ pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ṣe ní ààyè kan tó jẹ́ pé ibẹ̀ oṣù kan tó jẹ́ pé kò sí oṣù mí ìdáalé ti jẹ́jẹ́ òtún lóore tó bẹ́ẹ̀ máa ọlọ́mọba àríkẹ́ọlá kò fi eléyìí pamọ́ fún wa obìnrin ànábì tiwa ànábì sallallahu alaihi wasallam ànábì wa fi jíṣẹ́ fún wa látara àdí eléyìí òun náà ló fà tó fi jẹ́ pé nígbàtọ́lọ́wọ́n bá àríkẹ́ láti wá sí eléyìí fún wa tó ti fi àwọn àsìkò tó lóore tó fi hàn wá tó fi àwọn dáàtì máa ṣẹ́ dáadáa hàn wá kò wá tọ́ fún mùsùlùmí kò sì ní bójú mu fún mùsùlùmí tó bá nìkan ṣe nínú ẹ̀sìn kí àwọn àsìkò ọjọ́ sí dáa ń sọ yìí kó máa wá dé bá mùsùlùmí lójijì kọ́kàn dé bá gíjà pé ah, ó ti dé nánu ó ti dé nánu ó yẹ kó máa dé bá mùsùlùmí lógìdì ó yẹ kí mùsùlùmí kó ti máa palẹ̀ mọ́kalẹ̀ kí mùsùlùmí ó máa palẹ̀ máa dé àsìkò olóore àbí oṣù olóore àbí ọjọ́ ọ̀sẹ̀ O náà ló pàá tó fi jẹ́ pé anábi sallallahu alaihi wasallam anábi <clears throat> sọ fún wa inu inú ti o wa wà ní abẹ́ ìbògi tó bá dijọ́ ògbé dàlùkìyàmá òun náà ni rajulun qalbuhu bil masajid ni ẹni tọ́kàn re rò papo ma mọ́sálásí ẹ̀yẹn tó bá kírun tán ọkàn rẹ̀ ó ṣe látara bẹ́ẹ̀ òun náà ló fà tó jẹ́ pé anábì sallallahu alaihi wasallam tí Ramadan bá ti súnmọ́ tó bá ti wọlé dé anábì sallallahu alaihi wasallam anábì àmàwà sọ fáwọn sàábé rẹ̀ yóò wá ní àtàkùn ṣáàrù Ramadan oṣù Ramadan ló dé wá báyìí o oṣù

ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́run ní ká gba díẹ̀ pẹ́ ká dákan sí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sí lọ́nà yẹn fún wa ká gba gbogbo inú oṣù Ramadan ká fi gba àwẹ̀ ẹ́ anábi sallallahu alaihi wasallam anábi ó tún wá máa fún wa nírò dùnú síwájú ipé tuftahu bihi abwabul janna inú oṣù ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá yóò sì kalẹ̀ fún àwọ ẹrú ẹ̀ láti lè bá sálápàá ń tètè láti wọnú àlìjẹ́nà ní rọrùn Ànábì sallallahu alaihi wasallam yóò tún máa sọ fún ẹ pé wa tughlaqu fihi abwaabul jahim ọlọ́ọ̀bá àríkẹ́ọlá gbogbo ojú ọ̀nà tó wọnú ná gbogbo àwọn ẹlẹ́kùn náà pátápátá ọlọ́ọ̀bá ní kí wó ṣe kíni yóò ní ẹ eh, lásìkò tí rọ́pùtà ní ìbá ti wọlé ẹ eh, anábì tí wọ́n ní wọ̀tọ̀gálù fi hì mọ́rọ̀dátù ṣàyàfi àwọn tó burú jáì àwọn tó le kókó àwọn tó fẹ́rù parí inú àwọn èṣù inú àwọn ṣàyàfi àwọn èṣù inú àwọn àlìjẹnú ẹ eh, tó jẹ́ pé àwọn ni wọ́n máa kóró ìrò ìbọ́mọnìyà àwọn ni wọ́n máa sí àwọn èèyàn lọ́nà kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala anábì ní ọlọ́ọ̀bá adékọlá yóò kí wọ́n dè wọ́n mọ́lẹ̀ lásìkò tá a sọ yìí anábì wá ní fi ilẹ̀ ilẹ̀ tún anábi ní òru kan wá ń bẹ <clears throat> nínú oṣù ramadan tá ń sọ yìí fi ilẹ̀ ìlà òru kan bẹ ń bẹ ìyá khairun min alfi shahr òru tá ń sọ yìí anábi ní olóore ju ẹgbẹ̀rún oṣù lọ olóore ju ẹgbẹ̀rún oṣù tí ò bá sí òru ìtẹ̀ lọ eh anábi sallallahu alaihi wasallam wá

ọlọ́ọ̀bá àríkọlá kó bí mú ẹ̀dánlẹ̀ ẹ̀yìn arákùnrin wo ní Ànábì sallallahu alaihi wasallam ní dákàlà alayhi Ramadan ẹni tí àwẹ̀ Ramadan tó wọlé bá láyé thumma salaka qabla an yughfara lahu àwẹ̀ Ramadan wá jáde lọ irú ẹni bí wà ráforíjì Ànábì sallallahu alaihi wasallam ní kọlọ̀ kí wá láǹfààní irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé àwẹ̀ rọ̀mọ̀tọ́ ẹ̀ kìí ṣe fún mọ̀kó orí ń bẹ́ẹ̀nú ẹ̀ kìí ṣe fún màtíkò tí ó dé ó wá wọlé ó fi wá jáde mọ́yàn lára so Ànábì sallallahu alaihi wasallam oníkọ́lọ́wọ́ bá alékiọlá kó bá ń fi ìmúrú ẹ̀ níbẹ̀ gbolẹ̀ tó bá ti wá rí báyìí ta ma Ramadan <clears throat> oṣù tí ń bọ̀ wáyìí a ma pàtàkì rẹ̀ ẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi ti jíwé rẹ̀ fún wa a jẹ́ pé àlejò pàtàkì tàbá fẹ́ gbà àlejò pàtàkì ẹ́ àlejò ayé lásán láàrin ara wa tàbá ní pírẹsidẹ̀ntì kan bọ̀ láti ìlú kan ìmọ̀ wá bá nàìjíríà lálejò kọ́dà àwọn lè máa palẹ̀ máa lẹ̀ fóṣù kan wọ́n lè máa palẹ̀ máa lẹ̀ fóṣù méjì àbíjù bẹ́ẹ̀ lọ pé inú oṣù báyìí ó wọ́n ma wá sí palẹ̀ mọ́lẹ̀ tìrìsì ìtọ́nà ọba àríkẹ́ọlá ẹ̀yìn tó sọ̀kalẹ̀ fún wa nínú oore inú oṣù Ramadan ojú gbogbo àwọn nǹkan ayé ìlọ kí ló tà wá ní fún ẹwà rí ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan yìí ìpalẹ̀mọ́ta tó ṣe pàtàkì ní kọ́dá ó bẹ̀ẹ́ mọ́sẹ̀ ẹnìkan tí ìpalẹ̀mọ́ rẹ̀ àmọ́ ọ̀nà táà fi ń palẹ̀mọ́ fún àwẹ̀ Ramadan ọ̀nà náà ló yàtọ̀ lérí nìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń palẹ̀mọ́ fún Ramadan pẹ̀lú àwọn kílá jẹ pẹ̀lú àwọn kílá mú òun lọ́pọ̀lọpọ̀ fi máa palẹ̀mọ́ fún Ramadan ẹ̀yìn kílá ara ẹ̀yìn kí ni jẹ kí ni mú kí ni fi fáwọn èèyàn àti gbogbo àwọn láwọn nǹkan tó jẹ́ pé àwọn nǹkan ní bùkátà sí ni àwọn tí wọ́n máa fún ní nǹkan wọ́n ti máa kí àwọn èèyàn kalẹ̀ ìgbẹ́tọ̀ akúpalẹ̀ o tí máa ti ń sọ bọ́ kí akúpalẹ̀ mọ́ ìran létínú yá ah, magbàgbé mi o náà ní sọ fún àwọn yóò ti máa kí àwọn èèyàn wọ́n máa rán wọ́n létí ẹ̀ wọ́n máa tẹ́bọ̀ sí káàkiri látara pé kíni látara pé nǹkan tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ rí nínú àwọn nǹkan táàfi gbàwẹ̀ nínú nǹkan tí ó ní àmọ́ ìtò wá ẹ̀mí wa ló yẹ ká palẹ̀ mọ́ jù fún àwẹ̀ Ramadan nítorí pé ń tá jẹ ń tá mú <clears throat> ara lásán ó náà ni ó bá lọ tàbá wá jẹ tàbá mú nínú Ramadan tàbá wá palẹ̀ mọ́ ẹ̀mí ara wa kalẹ̀ tí Ramadan wá wọlé táàrí tẹ nínú ẹ̀ àti tí Ramadan wá wọlé látara ìpalẹ̀mọ́ wa táàrí tẹ́ dáadáa ṣe bó ṣe ká ṣe ẹ̀rì pé kò ṣàǹfààní fún wa a kàn jẹun ara lásán ní àtún <clears throat> látara délé nínú àkọ́kọ́ nínú àwọn nǹkan tó yẹ ká máa palẹ̀ mọ́ fún Ramadan òun náà ní ikhlasun niyya òun náà ní ká palẹ̀ mọ́ bó láti máa fọ àníyàn wa mọ́ bó láti tún àníyàn wa ṣe níbi àwọn tẹ́ olóore tàbá ṣe bó láti tún àníyàn wa ṣe tí ò ní sí kárí mi nínú àníyàn wa bó láti tún àníyàn wa ṣe tí ò ní sí pé à ń ti jẹ́ dáadáa nítorí pé káwọn yóò bá yìn wá palẹ̀ mọ́ rẹ̀ kalẹ̀ síwájú káwé tó dé ni ẹn tí máa ń bẹ nínú ọkàn rẹ̀ ẹ àbíkó ti jẹ́ lórí ẹ̀ síwájú káwí ò tó dé bó ní tètè dáadáa síyàn tí ò ní wá máa wà lọ́kàn mi pé mo ṣe ń torí kó bá yìí mi mo ṣe ń torí kó bá kí mi bó ní tètè ìbádà tí ń ṣe torí ti Allah subhanahu wa ta'ala tí ò ní jẹ́ pé mo ṣe nítorí pé káwọn yóò bá máa sọ pé mo máa ṣe mo ṣe nítorí pé káwọn yóò bá máa sọ pé mo rí ṣe dáadáa bó ní òṣèlú rí bẹ́ẹ̀ eléyìí ó yẹ ká ti tẹ́lẹ̀ púpọ̀ tí ò òun náà ni níbi ikhlas òun náà ni níbi ìsàfọ̀mọ́ iṣẹ́ fún Allah subhanahu wa ta'ala àwẹ̀ tí gbogbo wá ń gbà alìmọ̀ owó pé kò rọrùn lẹ́nìkan ma ṣe kárí mi sẹ́nìkan níbi àwẹ̀ tí o bá ń sọ pé ah, àwẹ̀ yìí ti wá ń gùn mí ẹni tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ń gbò náà kò sáyè kárí mi bẹ́ẹ̀ a máa wọn nǹkan míì náà tún bẹ̀ẹ́nú àwọn tẹ́ dáadáa kásọ́ra ń bẹ̀ púpọ̀ ṣètánì máa gbàbẹ̀ wọlé láti ba iṣẹ́ láti ba iṣẹ́ tèyàn sí jẹ́ láti pé kọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kó mọ́ jẹ́ ìtẹ́wọ́gbà látọ̀lọ́wọ́ bá àríkẹ́ọlá ẹ̀yẹn tó bá dìjọ́ ògbé dàríkẹ́ ni ìwọ tó Qur'an ni ìgbà mẹ́wọ̀ Qur'an inú àwọn dájọ́ ń gbé iye báyìí mo gbọ́rọ̀ síkà ẹ́n àbí gbogbo àwọn eréṣìíṣìí ọ̀nà táwọn èèyàn máa ń gbà tó jẹ́ pé ṣètánì máa gbàbẹ̀ wọlé bí ká máa mú Kùránì káàkiri bí ká jòkó síwájú títí ta ká máa mú kálà ń ka Kùránì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tó jẹ́ pé ṣètánì lè gbàbẹ̀ wọlé sí yàlá nínú àwọn sálàf nínú àwọn ẹni síwájú tí wọ́n ti kọjá lọ wọ́n ní pẹ́nu ẹni yóò fi lọ pátápátá tí ò tẹ̀ ní bá bẹ̀rẹ̀ sí pé ń ka nípa Al-Qur'an kí ló fà wọ́n ní nítorí pé téèyàn bá kọjá tó bá bá omi tó ti ń ka báhùn tètánì ilé ségíní ó lè gbàbẹ̀ wọlé tètánì ilé ní ó ó lè ṣètàlè ní nígbò máa fi àwọn ará fi dáadáa tó sì pé dáadáa tẹ́lẹ̀ nígbàtí ìjọ́díkẹni wo tó dé tó látara bẹ́ òun náà làwọn ẹni síwájú wọn a máa sáàmù gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn nǹkan yìí ó yẹ káwa náà máa sáàmù táàbà Qur'an ká ṣe Allah subhanahu wa ta'ala pẹ̀lú farabalẹ̀ ká mọ̀ sáré pé iye báyìí mú gbọdọ̀ tíkà táàmù fi wá sọ̀rọ̀ ah, ni wọ́n tíkà iye báyìí lébi tíkà gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run bá àríkẹ́ ọlá ní òsàn wálẹ̀ sàn ká fún ìkìláàsì wá ṣe níbi kìyàmù lẹ́yìn táàdì ìdélóru èyàn máa ṣe bó ti jẹ́ pé òru lèyàn máa ṣe ohun síbẹ̀síbẹ̀ náà ẹlòmí ó ṣe lóru tán yóò tún jáde síta yóò tún máa sọ láwọn èèyàn pé ah ṣe ń bá ti jí látàgbò kan báyìí ó tún dáàsù bá àánú ti bá ṣe tìláwà inú ṣẹgbá inú sáwọ́ orú àwọn kan báyìí inú àwọn àti ìta ni ma ń gbà wọlé ni a ní bùkátà sí ká sọ fẹ́ nìkan ọlọ́run bá lè kí ọlá òun àlàfẹ́ fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni akásà anú àwọn èèyàn inú àwẹ̀ Ramadan kápá àwọn èèyàn ló ń jẹ ẹ̀yìn ká sí àwọn èèyàn lẹ́nu ògbóró àwọn nǹkan wọ̀nyí náà inú àwọn ọ̀nà tí ìta ni lè gbà wọlé ni a ní bùkátà sí ká tún tún ìkìláàsì wà sí ẹni tó fẹ́ sóre fún má sóre fún nítorí pé ìmá dáadáa ní sí mi má sóòrè fún ìyàn nítorí kó súnmọ́ ẹ̀yìn kò wá wù pé ẹni yìí nítorí pé báyàkè tí ẹ kí ti máa kọjá ládúgbò ẹ̀yìn báyẹ̀ mi ò ti ẹ̀ máa rí mọ́ wòrò ògbòrò àwọn kan báwọn sóòrè tí ẹ bá ti sóòrè nítorí ẹ̀ ajẹ́pẹ̀yàn òsè nítorí ti Allah subhanahu wa ta'ala ni tó látara àdí eléyìí ikhlas òun náà ni àkọ́kọ́ ìgbàtà àkọ́ mójútó nínú àwọn ìtàfíṣe ìpalẹ̀mọ́ fún Ramadan tí ọlọ́run bá rí kíọ́lá kọmọ́sá sí ní ìrọ̀rùn fún wa أقول ما تسمعونه وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين عباد الله اعلموا أنه ينبغي على كل مسلم ومسلمة أن يتزود بشهر رمضان وأن يستعد لاستقباله وذلك بتربية نفسه وتدريبه وتدريبها وتعويدها على الأعمال الصالحة شهر رمضان وكذلك بالتوبة إلى الله سبحانه وتعالى توبة نصوحة لأن كثرة, لأن كثرة الذنوب مما يمنع من استجابة الدعاء وكذلك يسكن, يسكن البدن ولا يستطيع المرء من أجل كثرة ذنوبه أن يقوم في الليل أو يتلو القرآن في النهار أنبقى الله سبحانه وتعالى أتركاتك يقول النبي صلى الله عليه وسلم àlékún fi Allah subhanahu wa ta'ala kuma bá wọn tàbí annabi àti gbogbo àwọn tó wà lórí ìlànà annabi sallallahu alaihi wasallam tí tó fi jẹ́ ọgbẹ́dà kìyàmà ẹ̀yẹ́ sí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè máa ipé oṣù Ramadan tí ń wò wá táwọn ń wò tá dájú kọ yìí tó láti ní ó sì ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí òdodo fún ẹni tó bá fẹ́ rí oore tó bá fẹ́ lépa bá oore nínú oṣù yìí kí o bá fẹ́ kí nǹkan kan ó bòun rú ó ti wò ó ma nínú àwọn ládá nínú oṣù tá ń sọ yìí ipé kó palẹ̀mọ́ kó palẹ̀mọ́ dé kó pèsè kalẹ̀ dé inú àwọn palẹ̀mọ́ tẹ́ yẹ máa ń ṣe òun náà ni àkọ́kọ́ta ti síwájú òun náà ló sì wà ní àwọn nǹkan tó ṣe pàtàkì jù nítorí pé gbogbo dáadáa tẹ́yìn bá ṣe nínú ìbáadà ìtẹ́yàn fẹ́nu sọ ní àbí ìtẹ́yàn fara ṣe àbí ìtẹ́yàn fi oríkèríkè ara ṣe àbí ìtẹ́yàn ti sọ́kà ní tí ó bá ti sí ìkìláàsì ń bẹ́ àfọ́mọ́ rẹ̀ fún Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yẹn tó bá dijọ́ ọ̀gbẹ̀dàlkìyàmá èyí ó kàn ṣe wàhálà lásán èyí ó kàn fẹ́ bí panú lásán tí ò ní wúlò fún ìyàn tó bá dijọ́ ọ̀gbẹ̀dàlkìyàmá tí a bá ti wá tún ìkìláàsì wá ṣe inú tààtún òun náà ni ká túbá lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ká padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó níbi àwọn ẹ̀ṣẹ̀ wa

tí ò ní máa mú kí tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wù ìyàn ṣe tí ò ní máa sèyàn lójúlọ́yìn ibi pé ká ṣe tilawatul Qur'an àbí ká dìde lóru òun náà ní ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ jù ní máa mú ara wúwo ẹ̀yìn tọ́bá tí kéṣì tọ́bá ti pé ó yẹ kí ó ṣe tilawatul Qur'an kó jí lóru ara wúwo kò ní lè dìde kò ní lè ṣe tilawatul Qur'an lọ́sàn gbogbo àwọn nǹkan báyìí àbí ká gbìyànjú láti àwọn ẹni síwájú ẹ̀wọ́n wá bá alhassan albasri alayhi rahmatullah wọ́n ní àwọn eríkì àmùlẹ́yìn ní ṣe àwọn ìráyè ìdólóru èsì tó fún wọn náà ni pé kọ́ ìyàjá sí ká kàtọ̀ ọ̀yà ó ní tó dí ọmọlẹ̀ tí èjò ráyé dìde lóru òun náà làwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ń tẹ́ òun ní dí ọmọlẹ̀ tó bá ti di pé yàn túbà lọ Allah subhanahu wa ta'ala kọ́làbó sọ wákàtí mẹ́ta lè yán sùn ni èyàn ó sì gbádùn ara rẹ̀ yóò sì ráyè tẹ ìbádà àmẹ́ni tí ẹ̀ṣẹ̀ bá ti mú wúwo tó bá sùn látìgbà tó bá ti jẹ́ sàárì tán ẹ̀yẹn kó láàsùn lágo mẹ́wàá ẹ̀yẹn kó jẹ́ pé ago mẹ́wàá àárọ̀ tó kásùbá síbẹ̀síbẹ̀ lára rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ wúwo kò wá ní jẹ́ kó ráyè sí kíni kò ní kó jẹ́ ráyè sí ti Allah subhanahu wa ta'ala tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ ẹ̀yìn ìmọ̀ dínà gbígbàdúrà gbogbo tí èèyàn máa tọrọ lóore nínú Ramadan kò tí èèyàn máa bèèrè lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala látara pé àsìkò gbígbàdúrà ní àsìkò orí tọ́lọ̀ bá lè kẹ́lá máa ń sọ orí kalẹ̀ bákan náà nínú àwọn nǹkan tá fi máa palẹ̀ mọ́kalẹ̀ fún àwẹ̀ Ramadan òun náà ni tarbiyatun nafs òun náà ni ká tírẹ̀ ní ẹ̀mí wa wàtàwíjúha òun náà ni ká jẹ́ kí ẹ̀mí wa kó bá àwọn ṣẹ́ dáadáa kó bá sábà síwájú kí Ramadan tó dé ká má jẹ́ kí Ramadan wọlé síwájú kẹ́mí wọ́n tó wá mọ́ láti jẹ́ dáadáa àwẹ̀ gbígbà ní inú súnà ànábì sallallahu alaihi wasallam inú oṣù tá ànábì máa gbájú ní máa gbáwẹ̀ ń bẹ́jù òun náà ni oṣù Ṣàbáànì tá wà ń bẹ̀ yìí àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé gbogbo àwọn eléyìí náà látara ìpalẹ̀ mẹ́ẹ̀mí kalẹ̀ ni ẹ̀yìn tí wájú kó tó di pé Ramadan wọlé dé táàbá wá palẹ̀ mẹ́ẹ̀mí wá kalẹ̀ kí Ramadan tó wọlé dé ẹ̀yìn Ramadan àwẹ̀ ó wo yóò wo lára àyàn yóò níyànlá tó wá jẹ́ pé ọdọọdún òun náà ní kíni òun náà lèyàn máa ń gbàwẹ̀ fún ẹni tó lágbára láti gbàwẹ̀ láwọn ọjọ́ mi a gbìyànjú láti jẹ́ kí ọkàn wa kó sábà kí ara wa kó sábà pẹ̀lú àwọn iṣẹ́ olóore tìláwàtul Qur'an gbogbo ìgbà ló yẹ ká máa ṣe tìláwàtul Qur'an àwọn Ramadan ni àtinú Ramadan ni yóò tún wá pọ̀ sí inú àwẹ̀ Ramadan ká máa ṣàánú àwọn aláìní ká máa ti ṣe olóore ó mọ́ ògbọ́lọ̀ jẹ́ ọdọọdún òun náà láàmà láàmà ṣàánú àwọn tálíkà láàmà fáwọn tí ò ní ló jẹ́ ó jẹ́ gbogbo gbà ní nítorí pé ànábì sallallahu alaihi wasallam ní táwọn sàábé fi ròyìn ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì ànábì ma tọrẹ òsẹ́n tó lè tọrẹ tó ànábì sallallahu alaihi wasallam fọ́dá lọ́jọ́ lásán àmọ́ tó bá dínú Ramadan ọrẹ ànábì sallallahu alaihi wasallam yóò tún wá sékíní yóò tún wá lékèlè kàtí eléyìí náà àwọn náà gbìyànjú alaihi wasallam pé ànábì ó máa tọrẹ ní gbogbo ọjọ́ Ramadan yóò tún wá lékèlè kàtí kọmọ̀ Ramadan òun ni kalama ṣàánú àwọn èèyàn bébí tí Ramadan bẹ́ẹ̀ náà ní ń pa Ramadan so látara di eléyìí inú gbogbo àwọn nǹkan tá a tààpàlẹ̀mọ́ rẹ̀ dé àwẹ̀ Ramadan inú àwọn nǹkan tó tún wá ṣe pàtàkì tààpàlẹ̀mọ́ dé àwẹ̀ Ramadan tó jẹ́ pé a tún padà máa ṣàlàyé rẹ̀ síwájú ní ọjọ́ mi nínú kútúbà òun náà ni in tó ní ṣe pẹ̀lú ahkamu siyam a ní bùkátà sí ká palẹ̀ mọ́ di Ramadan pẹ̀lú ká mọ àwọn ìdájọ́ tó di àwẹ̀ a ní bùkátà sí ká mọ àwọn ìdájọ́ yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó bá ti máa tẹ́lẹ̀ kó rí báyìí ẹni tó bá ti máa tẹ́lẹ̀ kó ṣe mọ̀rọ̀já rẹ̀ sí pé àwọn ìdájọ́ tó ní ti pẹ̀lú àwẹ̀ kí ló ba àwẹ̀ jẹ́ kí ló tún àwẹ̀ ṣe nítorí pé tá a bá mọ gbogbo àwọn ìdájọ́ yìí àwọn kankan mí ń bẹ tí ó lẹ́tọ̀ fún wa nínú àwẹ̀ a sì ṣe léwọ̀ fúnra wa àwọn kankan mí ń bẹ tó jẹ́ pé kò léwọ̀ fún wa nínú àwẹ̀ àmọ́ látara ìwádìí látara ìní mímọ̀ nípa rẹ̀ yóò wá mú sọ àwọn orú wa a ma wá fi ara nira wa ah, ẹ̀wọ̀ Ramadan àwẹ̀rẹ́ ti ẹlòmí ti kàá fún pé kíyàn ó bàjẹ́ orú ó wà mú ẹ̀yìn yóò ní sí kó wẹ̀ yóò ní àà ah, èmi o ó ní tó bá dalẹ́ káwẹ̀ bí ó mọ̀ bàjẹ́ ó ní sí kó nínú ẹ̀ òun náà ni ìgbé ẹ̀ẹ́kẹ́ yóò gbé tọ́mí ah, àti ẹ̀mà ti gbé tọ́mí àwọn ẹ̀rẹ́ ti bàjẹ́ fúrú àwọn nǹkan báyìí àwọn ìdájọ́ báyìí lóríṣìíríṣìí a ní bùkátà sí láti dégíní láti ṣèwádìí ipa rẹ̀ láti nímọ̀ nípa rẹ̀ tí ó fi jẹ́ pé kéèsì pàtàkì wọnú Ramadan tán láti ẹ̀mọ́ agbọ́wà sí láti ẹ̀mọ́ alépa bá gbogbo àwọn nǹkan tó fi yẹ ká mọ̀ síwájú kí <clears throat> kíramdánù tó wọlé so látara di eléyìí a ní bukata ti púpọ̀ àwátà bá jẹ́ oníkéwú àwátà bá kéwú kátúnlọ lè ṣe mọ̀rọ̀já báàbù síyá inú gbà àwọn tíra àfíkì káàkiri àwá tó jẹ́ pé olùgbọ́wà sí ni wá kátẹ́ ti gbọ́ àwọn wá sí tí tó ni ó mọ̀ túmọ̀ ipé kíni ni ó túmọ̀ pé ah, a ṣe palẹ̀má fún Ramadan tá a bá ṣe palẹ̀mọ́ ó gba àwọn nǹkan tá a sọ ìtàn ẹ̀yìn tó bá wá fi sílẹ̀ nínú ilé tó wá ń jẹ́ ẹ̀ àbọ̀ ra mílìkì sílé àbọ̀ ń jẹ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí gbogbo wà sí kíní gbogbo yóò wà sáǹfà ní fún ọ àmọ́ yẹn sára láì sílé ó ra ọkà bàbà sílé ó ra mílìkì sílé ó ra gbogbo ẹ̀ sílé ó wá mọ̀ kankan ju kó kan so èyàn kàn sí kíní yóò kàn jẹun yóò jáde nínú Ramadan ara rẹ̀ ó kàn sí kíní ara rẹ̀ ó tóbi so látara délé a ní bùkátà sí kíní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 اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله أكبر الله